وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف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 ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال وصل اللهم وسلم وبارك على عبدك ورسولك ونبيك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين ليت يدوقف الله افتح افتح الباب أيشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم dáadáa sọláàtì náà kó bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà àdà majlis ilé ìjòkó tàbí máa ń ṣe àìlàyé àbítàfíjọ máa ń jòkó ìtẹ̀síkíyà sí wọ̀tàrìlìyàtìhà wọ̀tàrìkìyàtìhà tààfin máa ń ṣàfọ̀ mọ́ ẹ̀mí ara wa kí àwọn ìrírí àti àwọn ìdọ̀tí ti máa ń so mọ́ orí ẹ̀mí kalimọ̀gbọ́n kò ní ẹ̀mí wa làṣíyàmá wa nahnu tullabil ilm pàtàwà aláwa akẹ́kọ̀ọ́ ìmọ̀ ni wá náà lágbọ́dọ̀ mọ́ wá báwo la máa fọ ẹ̀mí wa máa lábẹ́ ayá tọ́lọ́ sọ fún ẹkú wa nafsin wa ma sawwaha fa alhamaha fujuraha wa taqwaha qad aflaha man zakkaha wa qad khaba man dassaha báwa náà ṣe wá wà ní abẹ́ qad aflaha man zakkaha òní tó gbé àwọn àlàyé tá à ń ṣe tí táwọn èèyàn ṣàbúrú fúnra wọn yìí ní tó bí gbogbo ẹ̀jù òun náà ni oníkàtúkú ṣáṣì ń wá pé àlémi náà ní ayé tá a wà yìí mi náà gbọ́dọ̀ là mi náà gbọ́dọ̀ là ṣùgbọ́n lónìí a fẹ́ ṣàlàyé bí gbogbo aṣèjọ jẹ́nu ayé yìí gan tí wàá yí pé gbogbo ohun tó ń wá káàkiri yẹn ọkàn ń dara rẹ láàbọ̀ ni ó ṣe kí ni jama ọwọ́ òtí tó ń tó ń wá nú ayé ló fi ń jọ ẹ lójú ìjọ tọwọ́ ẹ bá tó tán wàá padà rí pé ọ̀tún kábàámọ̀ pé yá àmọ̀kẹ́jú ó ti rí rí àbá tí wọ́n lò kíní ìgbà àwọn àlùfáà yìí wá kó ní ìkẹjọ kan náà àwọn àlùfáà wọ́n ń pè ní Abbas Mahmoud Al-Aqad kí ló pé wasafa lana ashab ad-dunya gbogbo àwọn tí ń bẹ nú ayé jù wọn fún wa ọwá ní àwọn kan rí wọn náà mọ́kọ́ sọ̀rọ̀ ṣọ̀rírún ìyàtọ̀ lóbol kí bàrọ̀ bá ti wà ń ráyé rẹ̀ o ṣọ̀rírún yàtọ̀ kí ni ìyàtọ̀ lóbol kí bàrọ̀ alkibara bá ṣe rí ní ayé gangan jùbá ìlọ ṣọ̀rírún yàtọ̀ lóbol kí bàrọ̀ sọ́díkọ́ شيخ وشيخ وماذا وشيخ ود لو صبرا وشيخ ود لو صغرا صغير يطلب الكبر وشيخ ود لو صغرا وشيخ ود لو صغرا وخال خال وخال يشتهي عملا بيصوص بهم جمالي طوق يسيبي كم من جمالي طوق واحد يساعدها في نقل الكرسي وقال يشتهي يشتهي يشتهي عملا يشتهي عملا وذو عمل وذو عمل به ضجرا وذو عمل به ضجرا يقولين كذا أنا يجي في جوان إلى مناهي وذو عمل به ضجرا ورب المال ورب المال في تعب كلا وانا ما نقاش ورب المال في تعب في تعب ورب المال في تعب وفي تعب من افتقر وفي تعب من افتقر وفي تعب من افتقر وذو الأولاد وذو ماذا وذو الأولاد مهموم وذو الأولاد مهموم وطالبهم قد انفطرا وطالبهم قد انفطرا وطالبهم قد انفطرا ومن فقد الجمال شكا ومن فقد الجمال شكا شكا يشكو ومن فقد الجمال شكا أما كنا أيوة ومن فقد الجمال شكا وقد يشكو وقد ماذا؟ وقد يشكو فقد يشكو الذي بهر فقد يشكو الذي بهر واضح ويشقى المرء ويشقى شقي يشقى ويشقى المرء منهزما ويشقى المرء منهزما ما يشري لون يو بواتي عمدنوه آه قل جانتن شوي ولا يرتاح ولا شني ولا يرتاح منتصرا فلا يرتاح منتصرا ويبغي المجد وكلا في ويبغي بغى بغي، ويبغي ويبغي المجد في لحف ويبغي المجد في لهف فإن يظفر به فإن يظفر به فترى فإن يظفر به فترى شكاة وبعدين دي بعدين كيف جوا شكاة ما لها حكم شكاة ما لها حكم وريكك هو أيوة، لما كويتوبا مسكين محترف قلت كوكو ده طريقة شكاك ما لها حكم سوى الخصمين إن حضر سوى الخصمين إن حضر فهل حاروا مع الأقداء أقداء أقدار نبي قبوره يمانوبا شاتم كجلو فالحار محل عقد رئام ري لا تشراري رئام هم رئام هم حيروا القدر فالحار محل عقد رئام هم حيروا القدر تعالوا يا نعم أبياتي تعالوا نعم Abbas Mahmoud Al-Aqad. Abbas Mahmoud Al-Aqad. Bí a mọ̀ wá kọ lórí. Ṣọ̀bírò ìyá tó lò bòrò kí bá rọ̀. Kọ́kọ́ pọ̀tí ẹnu ń gbọ̀bá pọ̀tí lọ́wọ́ àjúwá. Ṣọ̀bírò ìyá وشيخ ود له صبرا وصال يشتهي عملا وذو عمل به ضجرا ورب المال في تعبي وفي تعب من استقرى وذو الأولاد مهموم وطالبهم قد انفطرا ومن فقد الجمال شكا وقد يشكو الذي بهرا ويشقى المرء منهزما ولا يرتاح منتصرا ولا يرتاح منتصرا يرتاح تاح ولا يرتاح منتصرا ويبغي المجد في لهف ويبغي المجد في لهف فإن يظفر به فترى شتات ما لها حكم سوى القسمين إن حضرا فهل حاروا مع الأقدار فهل حاروا مع الأقدار أقدار هم رئامهم حيروا القدر أقدط مع الأقدار فهل حاروا مع الأقدار أمهم حيروا القدر فهل أقدار àmúhùmú àyà olùkádàrọ́ ẹ̀yà kéèkì ń bọ̀. Wà Thank you. كتاب ما ابتقرا مهموم قد انفطروا Thank you. بهرا ويبغي المجد في لهفه حكموا إن حضرا فهل أقدا رئامهم رئام واقبين صغير يطلب الكبار بن كبار وشيخ وجله صغرا وقال يشتهي عملا وذو عمل به ضجرا وراء الظلمال في تعب وفي تعب من افتقرا وذو الأولاد مهموم وطالبهم قد انفترى وطالبهم قد انفطرا ومن فقد الجمال شكا وقد يشف الذي بهرا ويشق المرء منهزما ولا يرتاح منتصرا ويبغي المجد في لهفه فإن يظفر به فترى إن شكات ما لها حكم سوى الخشمين إن حضرا سوى الخصمين إن حضرا فهل حاروا مع الأقدار رئم هم القدر Tẹ́lẹ̀ kan bá ń ka àwọn kó máa gbé, ó yẹ tó pé Láhùn sọ́bù rán wàṣẹ́ ikú tó pè. Láhùn sọ́bù rán Bèèrè bàbí rà ọ́. Orí máa bèèrè bàbí Ẹ máa mú mú. Àjò pápá فارغ بصرا لا شكا الذي بهرا منهزما منهزما منتصرا في لهف إن تسرى ما لها حكم إن حضر محل أقدا محل أقدا Gbogbo àwọn tí ń gbénú ayé, gbogbo àwọn tá ń gbénú ayé, gbogbo wa pátápátá àwọn àlàfà ń bá gbígbónù. Ẹni bá ti wá mọ àwọn èèyàn tí ń gbénú ayé pẹ̀lú ta fẹ́ sọ ẹ̀, wọ́n dàrẹ Ìmọ̀ ní mọ́ ṣe, ó lè kúrò nínú tàà sọ yóò múra torúkọ rí ọba jáde mẹ́ ìwọ náà ti wà mẹ́ aláàtúrígbé láyé ta wà yìí ọba ti níbẹ̀ sàbẹ̀rọ bá ń kéwà fà sàbẹ̀rọ àmọ́ kéèkèé ti ń bẹnu ayé يطلب الكبار àwọn ọmọ kéèkèé wọ́n bá wọ́n ti dàgbà lẹ́yìn kékeré kílẹ̀ ń wà mọ́ wo ìjàgbà ní káàkiri lẹ́sẹ̀ tó mọ́ kíníkà yìí ilẹ̀ ọ̀dọ́mọ́ kíníkà ayú ẹ̀kọ́ ni tọ̀rírọ̀ ẹ̀ẹ́sọ́ ìwọ́n tí wọ́n kéré ìwọ́n wá kí ni gbówó ti dàgbà tí ó bá ráwọn tó dàgbà ó bàtà mọ́ pé kí mìíràn ti ẹ̀dàgbà kí mìíràn ti ẹ̀dàgbà kí mìíràn ti ẹ̀dàgbà àwọn tó wá dàgbà àwọn tó wá ń wòwò ọgbọ́n tí kí ah, mìíràn ti wá dàgbà ọmọdé báyìí ayé nu àgbáǹtàn mọ́ kóhun tẹ́ kí ni kóhun tọmọdé ọmọdé tàn mọ́ kóhun tẹ́ kí ni jama bá ṣe nínú wà fún alẹ́ yá ìtàrí dàbí sọ́rí bọ́lí ẹni tí ò níṣẹ́ tí ò ríṣẹ́ ẹ̀gẹ́ máa ṣe yẹ́ ṣe yìí àmàlà òun náà tí òkú nìkan jẹ́ parí átìmì náà tí ẹ̀ ríṣẹ́ kan tí mọ̀ sí báyìí tí ẹ̀wà ṣiṣẹ́ tí wù mí ṣe alárinrin kan á jòkó lójú kan wà tó àmàlẹ́ àwọn ẹjọ́ ti sú wọn àwọn ẹlò níṣẹ́ iṣẹ́ ṣe kí ni àwọn òfẹ́ ṣiṣẹ́ mọ́ sọ́yí láwọ̀ ìkílẹ̀ mọ́ ọlọ́run ló mọ̀ sí sọ́rí 70% àwọn tó ń ṣiṣẹ́ onígbà tán jí láàárọ̀ náà pé ah ooo kó dẹ̀ jẹ́ kí n jẹ́ wọ́n gbọ́bí pẹ́kẹ́ láàárọ̀ wá fún wa àmà ní pèlè وفي تعبير Àwọn fúlì mẹ́rin ẹni ó lówó lọ́wọ́ ìtààrí inú wàhálà làwọn náà mọ́ wà. Àwọn náà ṣe wàhálà kan tó wó tọ́lé lọ́wọ́ mítìlì kan láàrùn mítìlì kan kan lálẹ́ mítìlì lóru ẹni kan ó ní tíráàbù lọ́sọ̀tò ní tíráàbù ní ti ń lọ ní ti ń bọ̀ nítorí olùkún ṣe báyìí ee òun bẹ́ẹ̀ bí láti o ee wàhálà rẹ̀ pọ̀ o tọ́wárí bólówó ti dààmú yẹn wá fi ta àbẹ́ màbẹ́. sọrí fi tá àbí onáwà ní wàhálà bọ̀ wàhálà kan tọ̀tọ̀tọ̀ ẹni tó ń tó sì tiẹ̀ bóò láti fẹ́ mú bóò láti fẹ́ wọṣọ bóò láti fẹ́ tọ́jú ọmọ afẹ́sanwó school fees afẹ́ranmọ́ lọ léèwé afẹ́ṣe gbá afẹ́ṣèwà afẹ́sanwó lé afẹ́sanwó ọ̀nà afẹ́sanwó omi afẹ́sanwó wàhálà àti tanikanu sọ̀rọ̀ lówó èyí wò sínú orí ti ẹ̀mọ́ afẹ́ jẹ kòrí yòrò afẹ́ mu kòrí yòrò ilé kòrí yòrò mọ́tò kòrí yòrò school fees kòrí yòrò wàhálà àti òdúpẹ́ báwo lòun ò ṣe ní wálẹ̀ wọ́n náà wọ́n ti wá yóò mọ̀ lọ bí kí lélẹ̀ yóò mọ̀ ìbẹ́sì lélẹ̀ yóò mọ̀ lọ bí lélẹ̀ yóò mọ̀ lọ ìspẹ́kì lélẹ̀ gbogbo oníkàlùkù wà nínú wàdóláàdì láàmọ́ máàmọ́ wátọ̀ ìgbòho àti pátọ̀rọ̀ obi akọ obi abo àwọn ọmọ ti dàgbà èyí tó ọkọ èyí tí ò ọkọ ama bó ti wà ní ọkọ rẹ̀ bí ma ma ha mọ́ ọmọ wàhálà ló wà lórí ọmọ ní ṣùgbọ́n lórí ọmọ ni ní sí wàhálà lọ́sàn ṣe wàhálà ló ara ọmọ na náà nígbàtọ̀ máa bá ń gbóná ara ọmọ ẹ̀mẹ́ nǹkan yóò mọ̀ gbóná wo tàbátà pé láti ẹni sì pé ẹwọ Abdurrazak ó ń gbóná látàárọ̀ wọ́n fẹ́ pè wá pàtí òṣùgbọ́n pé wà lọmọ ìbáyì kí ló wá ṣe ọ́ nígbà níbi tọ́bá wà ọ́ mi mi wọ́n sun ẹlòmí ò bú sí ẹkú gbà ọjọ́ ẹgbà ní ẹgbà ní Èèmà Meanwhile, ọmọ táwọn kan tó ti pọ́blẹ̀bù fún ọlọ́wọ́ táwọn ń sokún rẹ̀ yìí, èmi mọ̀ ìmọ̀ye pẹ́rẹ́ sínú àwọn òbí àwọn ọmọdé tí ó tẹ́mọ̀ wálé. Èmi ìmọ̀ kábà òbí, وضلعون عادي معه وطالبهم Ìbàdẹ̀ níwà ẹni kí sí ń wọ́ ọmọ báyìí sí òun wọ́n wà bí sí ṣokún lọ́wọ́ báyìí. Ìmí ti rù, ó ti gbẹ́, ó ti ronú ṣe rẹ̀ lé sí gbogbo òkúnlé ayé gbogbo àgbó, gbogbo ọdún gbogbo rẹ̀ ló ti lọ́ọ́ kò bímọ ní wọ́n ń sunkún láàárọ̀ ní sunkún lálẹ́ tọ́bá ní kí ní ń pa ilẹ́kún èmi náà fẹ́ bímọ ni bàbá ọlọ́mọ wẹ́rẹ́ ìyá ọlọ́mọ wẹ́rẹ́ abí amọ́ bọ̀já gbọ́rọ̀ gbọ́rọ̀ òun náà tún sunkún ẹgbẹ́ ìlú ti bímọ kí ká tún sunkún sí ọmọ yìí náà ni ọmọ yóò fi lọ́kàn balẹ̀ ni wàbó láàáde máa mú wákàlẹ̀ ومن فقد الجمال شكا إيه الذي ومن فقد الجمال شكا ẹni ó wálé ayé ó wá wúrẹ̀ fún wò beautiful enough ṣaká yóò mọ́ complain nítorí tí wá fáìn náà wá ní nítorí tí wá fáìn náà wá ní òun wá wò fún torí fóòwò fáìn ló di wàhálà obìnrin mi ó wò fún bí á torí fóòwò fáìn lògbò ṣe rí ọkọ ìmí ariwo mi ò fáì ẹkùn yìí ò fáì ní ò fáì ní ṣùgbà kiri meanwhile pàpàdé ẹ̀ ṣògbó rẹ̀ ìbá rẹ̀ èyí tó tó wá fáì nínú ayé náà fáì rẹ̀ sí ó ti di wàhálà tó náà lọ́rùn

ta ló tàn mọ́ pé irú ọkọ tó fẹ́ yìí kó tó fẹ́rú ẹ̀ padà tó wẹ́ kó bá tún máa tún ilé ayé wa eighty percent comment mo ní mo ní pé ah wújú bí láyé ìyẹn god forbid wọn ẹ ọlọ́run bá jẹ́ ó ah ìfẹ́ ni wọn ò tẹ̀lé lọ́kọ láyé tó bá padà wálé ayé ó ìfẹ́ náà ò tẹ̀lé níyàwó mẹ́tò bá kàrá ìyàwó ti hàn lè mọ̀ nù ọ̀yọ́ àwọn tó ń bẹ́ ní ọkọ àwọn tó níyàwó àwọn òfẹ́ àwọn gbágbó ni àwọn tẹ̀lé

ويشق المرء منهزما ولا يرتاح منتصرا wọ̀nyá ti pàdé máa rí kú ọmọ ènìyàn tó mọ́ ìtàgbákò ọmọ ènìyàn tó tọ́ta bá borí ẹ̀ ni àbọ̀ rẹ̀ borí ẹ̀ ni àbí ó ṣàwà títí tẹ́ níbi kankan inú kí ni yóò wà jẹ́mọ́ inú rònú wà láyẹ̀ rùtà ìjọ ọdún pàpẹ kánò náà ló tún wíìnì mẹ́kọ̀ọ́ sí gbọ́gbọ̀ balẹ̀ torí pé tó bá ló ṣe wíìn àwọn oníkèta ọ̀sán tó gbé jẹ́mọ́ wà ní tó gbá yóò wá ṣú pé tàti wà ní kó lóun wíìnì jẹ́mọ́ èyí tí ò wíìnì sunkún pé òun ò wí ويبغي المجد في تعلف فحي يغفر به Wọ̀nyẹ́kùn bí mi mẹ́jìdá, ọmọ ènìyàn máa ń wá iyì, ìwà àgbẹ́gbà ìwà ọlá bí láàfin ìdàmú níbi wà jọ ti wà. Àmọ́, fáìyẹ̀ rùfà rùfì ìfátàrọ. Gbogbo ọlá ti wà tọ́wọ́ rẹ̀ bá tún wá padà wá dàátán ọwọ́ rẹ̀ bá ọlá ǹtán ọwọ́ rẹ̀ bá owó ǹtán ọwọ́ rẹ̀ bá ipò nìtán ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà ní dáǹtara wa láàbú láti jọ ìjọ ẹ̀ ọmọ ènìyàn ní ayé tàwà torí gbogbo tó jẹ́ lójú ìyàwó rẹ̀ òfin ìbálò bá tó bá ní ah eh aṣọ kan ló ṣe ìjáde ìgbà ìbínà fẹ́ ra o ìbínà ó lè dààmú ó lè ti mọ dájọ dájọ dájọ ó lè pòjú ọdún méjì dájọ kó

àmọ́ ìpàdàmọ́ sọ sílẹ̀ pé á lágbogbo mọ́tò tó wà láyé pẹ́ńsù tó wá wá bù wọn nígbà táwọn bàbá wa ń lo mọ́tò ayé àwọn bàbá wa náà wọ́n fi mọ́tò ṣe fáàrí láwọn ayé ìgbà náà bàbá tó bá ní ìjàpá lóṣù ajé ó kọ ọ̀nà tó wọ́n ń pè ìjàpá ní Yorùbá ó tún ló kọ kan bíntùs ẹ̀ bíntùs kò fẹ́ rántí bíntùs bí bíntùs ní bí bíntùs náà lọ́wọ́ bíntùs

ṣe mo fẹ́ kọ́ mọ́tò mo fẹ́ ra o rẹ bá tẹ́ bá tààrọ̀ ara rọ̀ iṣẹ́ yóò náà wá ní iPhone 4S nígbà mo ṣe rẹ̀ jáde mo ti bá iPhone tó pọ̀ láti náà di iPhone 3D i3ds eh, mo ti bẹ̀rẹ̀ ọgbọ̀ 3ds mo lọ iPhone 4 pàtó dé iPhone 4S mo lò pàtó 4 iPhone 5 ó ti ń wọ́n ju agbára mo sáà fún gbà mi ìtò apàdà sílẹ̀ mi. so nígbà tí iPhone 4S jáde ọmọ kan amẹ́ríkà ọ̀họ́ kó jẹ́ china kan náà gbé èjì náà nígbà tó dáàmù bíi dùgbú tí iphone ti tààtì náà ni lọ́dún náà wá fẹ́ lu iphone wá rí owó sáfì iphone kàlùkù ọmọ ìdáyà àwọn ìgbà bí sí àìsà ìgbà ìrà iphone iphone iphone wọ́n wá nítorí kí wọ́n lè yíwó láti ìrà iphone wọ́n wá ní owó tó lè fi owó yẹn pọ̀ kò lágbára rẹ̀ wọ́n wá lẹ́nìkan níbi kan ló fi bí òun tó ní kó fẹ́ ra iphone 4s iPhone 4S yẹn ápùgùn ọ̀rọ̀ pírítì ẹ̀mọ́ ní sí èmi ò tẹ́ mọ́ iPhone 4S èmi ò rí mọ́ tẹ́lì kan bá lọ ohun jáde ní sí tó gbé jáde kò gbọ́dọ̀ gbé jáde táà tó kù bá wà tó bá ilé gbé jáde wọ́n lè gbẹ́gbẹ́ pé ọ̀dẹ́ gíní báyé ṣe rí nìyẹn báyé ṣe rí nìyẹn tó bá fi ń wà wọ́yẹ́ tó gẹ́ máa jẹ́ ìjà ẹgbẹ́ فإني أظفرت به wo tó lọ́mọbìnrin tó rẹwà inú ẹ̀wọ̀n dùgbà fẹ́fẹ́ ogọ́lọ̀fẹ́ ogọ́lọ̀fẹ́ ẹ̀ẹ̀ àti bá fẹ́ mú lè kú ìrọ́nìjẹ́bẹ̀ ìrọ́nìjẹ́bẹ̀ ìrọ́nìjẹ́bẹ̀ ìrọ́lásán ìrùbálẹ̀mù fẹ́ẹ̀tán lẹ́yìn ọdún kan ọlọ́mọdé padà nára yìí Àwọn òbí ẹjọ́ ní ọdẹ́ búdó yẹ lọ́pàá wọ́n ní ẹlẹ́gbà yìí fáyé kiri nù fáyé kiri. Ẹgbọ́n bọ́ ni ènìyàn bá ti ń wá ti nìkan, ó ní búdó yẹ wáyé gúgbé máa jẹ́ ìdáfẹ́ láàárín ìgbà ẹ̀yà bọ̀ bá wọ́n ènìyàn. Àbá ni ṣọ́ráwò yẹ ti ń gbẹnu ayé yìí, ṣé kí n ti sọ́fìrì gbogbo ẹ̀ ní pé ṣùgbà tó láàá sórí gbogbo èèyàn tí dénú ọjí ìpátá kọ̀mplémàtì gbogbo wọn tàbí gbogbo ọmọ kọ̀mplén ní oníkàrí púpọ̀ kọ̀mplén ní máa láàá àkàmò láàárín wọn wádẹ́ni tí ó dájọ́ eléyìn kọ̀mplén tó bá kan tó ń bá yí fún ọ ọ̀rọ̀ padà fún ti pé pé ah, ọlọ́run ní jẹ́ tàbí rẹ̀ ibi tẹ́tàbí rẹ̀ tẹ́lẹ̀ ni ìmọ̀ pé bí kan ti ayé nìyẹn ah, lọ fàárẹ̀ lọ́kàn bá yàfà dálọ nìyẹn tó ní gbogbo àwọn tí ń bẹnu ayé ṣùkà ariwo kálukú kan pa eré ilé ìṣọ́sí ilé kò sẹ́ tó gbádùn tó ní gbogbo wọn Sọ́rí gbogbo èèyàn ló ayé mọ́kàn dàbí oníjà méjì tán déèṣì. Ẹ̀ méjì tó ń jà, àwọn àjọ ń rojọ́, ilé ìrojọ́, ilé ìrojọ́, kò wá ṣẹ́ni tó fẹ́ dájọ́ ní táwọn méjèèjì. Ẹjọ́ wọn tó lè tán. Ọ̀dáhùn máa. Tọ́ wọ́n kàn máa rọ́lọ́ náà ni tí ó kò sí tó ní kálukú kẹ̀mẹ̀ ọkàn mọ̀ ẹrọjọ́ ni ó bàálàárò bàálù bàálù ààrẹ rí àmùrán tọ́dàrá rọ́rọ́ sọ́rí tó bá pàpọ̀ bẹ́ gbénú ayé wọ́n dáre láàmú zakki nafsaka wa tawakkal ala rabbik jẹ́ra ọlọ́rọ̀ bá rẹ̀ màpín tó bá ṣe fún ẹ náà ti ẹ̀ tó wá rí kò sí tó bá ṣe fún ẹ̀yẹ ìntọ́ni ènìyàn wá ìntàlẹ̀ ìrìyà wà ògbọ́ kí mo rí ìntàlẹ̀ ìrìyà ayé àwọn wà gbogbo wa ń wá complete peace of mind bùdẹ̀ sínú ayé ọ̀gbọ́ gbogbo wa ń wá bí àlàáfíà tí ó ní sí dáàmú àfẹ́ dáàmú kẹta bó ti ló kiri mọ́ níwà ayé ìdàmú kẹta ìwà ìjẹ́nà wà ọ̀gbọ́ àìlérí ìdàmú kẹta níbo ni mo lọ́wà ìwà ìjẹ́nà Gbogbo tó sábàbù fún fún wa ní bọ́m̀bọ́sì nínú ayé yìí, wà fi yìí dákàl. Wà fi yìí dákàl, èrí kan bẹ lára rẹ̀. Ìkẹ́ káàkì mọ wà tí a mọ̀ discomfort wa, ayé ilẹ̀. Àmà ní àfọ́tò kan owó ló dá ti kọ́bàbì tí gbogbo ẹ̀bá ìlásán kò sí wàhálà ìrọ̀rùn pa. Wọ́n yóò gbẹ́lẹ̀ mọ́ lórí líkítà ẹ̀rí kìíní kan atẹ́gùn ó lè gbé lárọ̀ lè gbé atẹ́gùn lè gbé nylon ó lè lọ kọ́ kìíní kan ó lè kọ́ fan blade fún ó ti kán kò lọ́mọ ó tàn yóò tán ah omi tó ti ní pé kó o lọ gbé lọ sí ìjọ́ ti lọ sábìsì ẹ̀ mẹkáníkì kan dé kìíní kan dáadáa ni ẹjìnlọ nìkan tún dànù wò mọ̀ ìwọ́n ti fáyà ẹjìnlọ náà sì mọ́ lọ́wọ́ kú wọ́n tó bá bàjẹ́ ó tàn yóò tán láyé yìí yẹn o kò síbi tí fọ́kànbalẹ̀ Allah gbogbo yẹn tó wà nù ayé bọ́ ṣe rí صغيروا يا طلب الكرام لو صبرا في أملا

جمال شكا الذي بارا منهزما منتصرا Jìnà pé máa àjáwò láha síwà ikọ̀ sí mẹ́rin ilẹ̀ àbára. máa rí àmùhó ní báyé ti rí mọ̀ sáyé pẹ̀lú bá ṣe sọ́yì tó wá wọ́ tí tó yẹ ká mọ̀ torí ẹ̀ para wa gbogbo fẹ́ pàyẹ̀rí lórí èyí tó ṣe pé tọ́wọ́ ẹ̀ bá ti gbà wà rí bẹ́ẹ̀jì ìwọ kìdínápà tó ń kìdínápà àwọn ìgbówó kó kọ́lé náà ló wá ayébẹ̀kọ́ rẹ̀ ilé tí wà kọtán ìjọ tó ti kọtán ẹ̀ tó bá fi máa di ìjọ tó jù ó dẹ̀ ti yẹ pẹrẹ lẹ́nẹ̀ lọ bèèrè lọ́wọ́ àwọn tó ti kọ́ ní inú aṣọ ọ̀fà gbogbo àwọn tó ti kọ́ ní nìṣẹ́ nílé wọn wọ́n ti ń wò pé á ọgbọ́n ah, á lọ tó ti wo ni wọ́n ti fẹ́ kọ́lé tó dáa jù báyìí lọ ó ti kọ́kàn wọn nígbà ẹni tí ó dẹ̀ tí ìkọ́lé rárá ń tàn mọ́ ń tàn mọ́ wọ́n wá pé àbúfà nígbà kan náà ṣe gbogbo yíwọ ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ tó jálà bí òṣèlè tó jálà yóò wá pé ọ̀pẹ́ apá ẹnikẹ́ yìí mọ́tẹ́ ṣe pápá ẹ̀ṣẹ̀ onílọ̀kan ládùúgbò yóò onílẹ̀kùn kọ́lé kò sí kankan wọ́n máa ti wá sí abọ́ àti kíní kan kíní kan ẹ̀yìn kan ó tọ́ sí sọ́dígbà àwọn ọmọ tẹ́gbẹ̀rẹ̀ mọ́ ń tàn mọ́ wọ́n wá ń tàn mọ́ ilẹ̀ kọta pc ìwúlẹ̀ sọ́dọ̀ sí plọ̀tì mọ́ ìtàn mọ́ àfilọ̀tì mọ́ kí ni náà tiẹ̀ ní pieces of land kan ó tẹ̀ sí yàrá méjì náà tiẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ tó bá ti pe landlord meeting kájọ mọ́ sí sílẹ̀ ló wáyé mọ́lẹ̀ ìjọdọ́ ọ̀kẹ́ tó ti bá ti wọ́n pé àà ah, kò ń ṣe bẹ́ẹ̀ mọ́ ní ṣe o gbogbo tó tún wà náà alóṣe ń tàbí pé ah, ìmọ̀ tọrọ sàwà ilé ṣíkáṣe ilẹ̀ two acres fún hmm? káṣẹ ẹ̀kọ́ kìnnìkan kìnnìkan tàbátún ní two acres lọ́wọ́ láti wọ́n pé àà ah, káṣẹ nílẹ̀ bíi thirty acres káàrọ̀ jẹ̀bi kọ́ diploma kan àbí kìí kan tìlẹ̀ kan bí ọyìnbó tọmọ ìgbà yìí ni wọ́n mọ̀ tọmọ wàrọ̀ bóòlù máa ní gbé wọ́n fi tàbí lùtàbí ìdákọ̀ọ́rọ̀ ẹni bí kan láìpẹ́ àwọn ń sọ̀rọ̀ màmá kan màmá yẹn ti dàgbà àgbàlagbà ni wọ́n màmá yẹn ò kéwu ọmọ dáàsọ yìí pẹ̀sílẹ̀ ìmọ̀ ẹ̀mí sọ̀rọ̀ àmá ìwá ní ẹ̀ ìgbàtàwọn èèyàn tó ń sọ pẹ́ àwọn bá wọn dúpẹ́ kí wọ́n dàgbà àwọn ní àkàmúrí ìtàmọ́ ẹ̀ká fún ní àmá àgbà ológun yí ń pẹ́lé ẹ̀ fẹ́ dàgbà ẹ dàgbà wà nípa padà sú ẹ àgbà wo ni àgbàdíwá dàgbà tán tó lè rí àwọn ọ̀rẹ́ ẹ mọ́ kò lè rí àwọn alábàáṣe ẹ mọ́ wọn á kúkú ẹwà àtàwọn ọmọ kéékèèké lẹ́gbẹ̀ẹ́ ọmọ wa ṣeré àwọn ọmọ kí ló fẹ́ bá àwọn ọmọ yẹn tọ́ àwọn ọmọ ọmọ àwọn máa tún lọ tún látàárọ̀ tó dé akànmọ́ fi wọ́n wọ́n ké ah, ah, báyìí wá ń sọ kí ní ẹ̀mú wá gẹ́ẹ̀sì mẹ́ṣẹ́jì màmá ẹ̀ túmọ̀túmọ̀ rẹ̀ ayé òkè wà ìfẹ́sìn mọ́ sáwọn tó ti ń dàgbà ẹ̀ ó ti wá pọ̀ àwọn tó kéré tábá fọ́rọ̀ mọ́ latest scan wá àmì ìgbẹ́ ti ṣe báwo mo mú fẹ́ gùn lọ wọ́n ti tó mú fẹ́ gùn mọ́tò ní ìsinmi kí mo níbi tí mo lọ àìsàn ẹ̀kọ́ mo fẹ́ wá ọ̀rẹ́ mi lọ mo fẹ́ lòdì kan mo fẹ́ lọ kiri lọ́pọ̀lọpọ̀ sí gùn mọ́tò nù bàbá aláwọ̀ àtàwọn gùn mọ́tò ní kílè fi gùn mọ́tò àlọ́wà mo lò wọ́n mẹ́rin tí mo mọ́ lọ mo lórí kí mo dágbére fọ́rí kí mo lọ ọdíkí lọ alọ́fàtírí wọ́n náà tí mo ráyè débi pé kí wá lọ tòkó di ọ̀rẹ́ kan ní wá ní àwájọ́ máa rúgbó pẹ̀lú kò sáyé mọ̀ àbí kí ni jẹmọ́ àmì ìrìnàbí wà sí oya why imagine in the láìpẹ́ emission in the next 15-20 years lórí mọ́tò mẹ́jọ èèyàn ọmọ kan náà ti dàgbà àwọn ẹgbẹ́ yóò wó pàwà ti dàgbà ju káwọn ọmọ ìpòwà wà sí lọ wà sí wọ́n ti dàgbà àti àdúgbò àsìkò mọ̀ ẹ̀yìn ló kù tí wọ́n mọ̀ wọn nípa wà yóò ẹ̀yìn tẹ́yìn wà lẹ́yìn wà ẹ̀yìn méjì jọmọ́ tó bá dìgbà yẹn léèyàn bú mọ́tò tó bá lágbára jù bẹ́ẹ̀ lọ peter bá pàṣẹ sí ni wà fìkìlì ẹ̀jọ́ tiẹ̀ ó lè ìmí ó lè jẹ́ ẹ̀kan lóṣù mẹ́ta bí a mọ̀ kẹrọ ní pé ah, àwọn àtìmì kan ti kù láyé yẹn wá wá wọn lọ àwọn náà lè mọ́ ní pé àfáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè já àgbà máa ti dé náà akẹ́ máa ní ìjùlọ náà ní àti dé ẹ̀kan tàbí dé òun láti pàtí mọ́tò kalẹ̀ bí ó ti lóṣù mẹ́ta ní tọ́wá tún ní bí àwọn fámílì wa tó ní kìíní kan nú ẹbí ó lè jẹ́gbà ẹgbẹ́ yóò ti tàpá débi pé òdí ẹbí gan èèyàn kọ́ lè yóò mọ̀ lọ ayé ò ní wá tó ń sílẹ̀ àṣẹ ṣe ń dàbí pé àwọn mọ́tò gidi àwọn mọ́tò tó gbẹ́lẹ̀ torí pé ń jáde lójoojúmọ́ à ń lọ à ń bọ̀ ó fara mọ̀ pé àríká tún mọ́tò tó bá gbà mú àwọn tó bá pàdé wa lọ́nà tó mọ́tò tó mọ́tò tó lọ نركبها شيء عملا عملا ضجرا Thank you.

Şukatun, şukatun. Camu şakir. Camu şakir. Şukatun. Ma'al-a'adam rí àwọn ọ̀rọ̀ ohun báyé ti rí nìyàn ilé ta kọ́ lórí tó dájú àwọn ọmọ lọ́la tó wọ́n sọ pé àwọn dájú wá ti wá kọ́lé báyìí ilé tó kọ́lọ́ tó kọ́lọ́ báyìí tí mẹ́rin tó pé yẹ́ ní gbogbo àdúgbò kò sí ilé the next half year àwọn ọmọ tí a mọ́ lu ayé gbà náà wọ́n pé àbúrà bàbá ìjọ á kọ́lé báyìí àwọn wà wọ́n mọ̀ pé àwọn ilé kan wà táwọn bàbá kan kọ́ láàrùn àwa fi ń wo níbi ayé jọun ní bẹ́ẹ̀ ní àyíwẹ̀ kó jẹ máa orí social media mo ti láwọn fídíò kan táwọn àwọn kan ń sílẹ̀ lọ́wọ́ mẹ́ta àwọn olówà náà àwọn olówà náà àwọn lọ́lẹ̀ gbogbo máa fídíò lè gbogbo pé ilé kìnnìkanrí o ilé kìnnìkanrí o ilé ẹ máa ráwọn lé yẹn pé tẹ bá ti wọlé yẹn tẹ bá ti wá wọ́n nínú àdúgbò bí tí wọ́n ti gbé jáde ẹ máa rí pé ládùúgbò yẹn kò sílé tó bà nígbà láwọn ilé tó dàbí tẹ́tì rẹ̀ àmọ́ táwọn a bá fẹ́ kọ́ nínú ìlú ẹ̀kọ́ lábàkọ̀ wọ́n ṣù àwọn ilé-ìkẹ́ bẹ́ẹ̀ níjẹ̀gbó òde tó jẹ́ ìrọba nígbọ́n jẹ kọ́ bí káṣù yáà nígbọ́n tó ń kọ́ ilé ìṣẹ́ tó lówó tó ẹ̀ndó kọ́lé lónìí ẹni lè bẹ̀rẹ̀ owó tó wáyé kọ́lé ìwé ẹ̀kọ́ ní akọ́mọ́ àwọn òkú ìwé àwọn ìjọba yìí kò bá gbà ó kò wá àpà ó dégé

akàn à ń fi àwọn alẹ́ à ń lọ ní àṣìṣò fún ìdáre láwọn wọ́n parẹ̀ kò sí tó wọ́ọ̀sì tó ṣe wọ́n pààyàn wọ́n ṣogun owó wọ́n gbé torí owó owó owó owó owó tó wà ní ẹ̀tọ́ tó ní jẹ́ àwọn tó náà ni wà ní ẹ̀tọ́ afọ́gbé kí ni ó tó náà ni tó náà ni tẹ́sì láyé rẹ̀ abdullahi mani ọkàrà mọ̀ ẹ̀yọ̀ ayé sí ìdájọ́ ìyá kọfẹ́ mọ̀ náà fi hàn wọ́n ilẹ̀ kan tẹ́yẹ bá وعملا متقبلا وشفاء من كل داء وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ah ni da question lónìí torí pé mo ní yàtọ̀ kọ̀ọ̀bá iná مرة أخرى صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله